aláròye máa wí o. àbírú kílé yìí agbébọn jí olórí ìlú àkọ́bí rẹ̀ àti àlùfáà ìjọ kátólíìkì gbẹ̀ǹkàdùnà wọ́n ní ìlú kí ìwà kò mọ́ lò lórí ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ rárá nílùú kékeré kan tí wọ́n ń pè ní garunkurumara nípínlẹ̀ Kaduna báyìí nítorí pé olórí ìlú náà olóyè Yakubu Jadi àtàwọn mẹ́fà míì ni àwọn ajínigbé kan ti jí gbé sá lọ báyìí tí kò sẹ́nì kankan tó mọbi tí wọ́n wàdí bá a ṣe ń sọ yìí àwọn tí wọ́n jí gbé náà ni olóyè yakubu jadi tí í ṣe olórí ìlú ọ̀hún ọ̀gbẹ́ni nema tanko ọ̀gbẹ́ni thomas tanko obìnrin kan tó jẹ́ àkọ́bí olórí ìlú yìí àti àlùfáà àgbà ìjọ kátólíìkì kan aláròye gbọ́ pé àṣálẹ́ ọjọ́ ẹtì friday ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún yìí ni àwọn ajínigbé ọ̀hún ya wọ inú ìlú ọ̀hún wá wọ́n sì ń sọ̀rọ̀ bí agbọ́n fún àìmọye wákàtí tí kò sẹ́nì kankan tàbí àwọn agbófinró tó yẹ̀ wọ́n lọ́wọ́ wò rárá alága ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní the Southern Kaduna People Union ọ̀gbẹ́ni Tabara SK tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ ọdún yìí bu ẹnu àtẹ́lu ìkọlù tí wọ́n ṣe sí ìlú ọ̀hún àtẹ̀jáde kan tí alukoro ẹgbẹ́ náà ọ̀gbẹ́ni Joshua Yusuf fi síta lórúkọ ẹgbẹ́ yìí ni wọ́n ti rọ ìjọba ìpínlẹ̀ Kaduna pé kí wọ́n sa gbogbo ipá wọn láti gba àwọn tí wọ́n kó yìí kúrò láhàámọ́ àwọn ajínigbé náà ní kíákíá bákan náà ni wọ́n rọ àwọn aráàlú náà pé kí wọ́n máa wo ohun tó ń ṣẹlẹ̀ láwọn àyíká wọn lásìkò yìí Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétí gbọ̀nyìn.